ti lómi nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. ó ti lómi nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kójú tó rọ̀ sí. ẹ o. mo fara yọlá o. dọ́gbandọ́gba kọ́ lọ́lọ́run pín dúkìá bá a ṣe rólówó lọ́la rí tálákà ibi gbogbo là ń dáná alẹ́ arólóṣọ tọ̀ọ̀tọ̀ kò sẹ́ni tó lóru ò ṣe fún un. kádàrá dọ́gbọ́n àyànmọ́ ṣọ̀tọ̀ọ̀tọ̀ mo farayọ lọ mo farayọ wọ èmi farayọ lọ ní tèmi. mo farayọ lọ. farayọ lọ farayọ lọ. mo farayọ wọ. wow wow wow wow wow. hello beautiful ọmọ ló dúdú tó rẹwà tó you know tó tó ta sánsán yìí hello well, my name is uh, Ṣẹ́gun so can I know the name of this pretty lady. Eh? eh ó kọ́kọ́ fakọ sí ni oníṣẹ́ àgbààgbà ló ń pè yẹn eh, ojú àtúnwárí ó fakọ sí ni. Mere. Tasanfa. Wá. Agbéraga ọmọ gbẹgbẹraga ń gbé níṣánlẹ̀ o. Agbéraga sì gbàgbé gbẹgbẹraga lè gbé níṣánlẹ̀ o. Ìgbẹ̀yìn ló ń dun olókùn àdá o abẹ́ orí. Ìdá yìí làárọ̀ sárúgbó sunkún. Rọ̀dìyìn ló dọ́kọ dúró dọ́lọ́ ṣinṣin àkùkọ fògbé orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ òun pariwo. Fortune favour the bold ẹni ara lògùn gbé ó ti fi gbéraga gbóúnjẹ alẹ́ fòlókò jẹ́. àgbéraga. Jolo.

I'll call you back. yes, I want to handle something. Uh, well, there. Oh, you see, me, me, bínú sí ẹ. Mo mọ̀ pé lẹ́ǹkan yẹn bí àgbà tó ń lọ tí mò ń bá ẹ a rush lọ síbi kan confess fẹ́ sáré lọ ríyàn so ló ṣe jẹ́ kó wo kó wò mí látòkè délẹ̀ kó rí ẹni tó ń bá Hello there. Me, fẹ́ fi ẹ́ girlfriend. I'm not looking for a girlfriend. Mo fẹ́ fi I'm ṣaya, mo fẹ́ Keep quiet, please. Hello there. What is your problem? Yes, I just said you should keep quiet. I tí mò ń lọ, ó dá mi dúró. Mi ò fẹ́ rí ẹ̀fín. Mo rò pé Now o ní God That's dá mi dúró. What did you say your name is? I ah, Nǹkan tó bá ti bèrè tẹ́lẹ̀ nìyẹn, like I said earlier, Ṣẹ́gun Ọdẹ́gbàmí is the name. Ọdẹ́gbàmí. Yes, my dear. Who is your father? Yes a friend to Tinubu Ọ̀tẹ́dọ́là to Dangote because àwọn set ti pop sí mi máa ń rò pẹ̀lú so now listen my name is Fayola Daniel tó o bá mọ̀ mí town yìí then ó mọ̀ hello hello there. Uh... oh now I guess. <coughs> now I guess. oh wait wait wait okay I think I need to talk to these people torí o ti ní access láti wọ bíbáyìí láti lọ sí bíbáyìí lọ shit tó lọ ra yẹn. biscuit. just keep quiet so you think you can just see me like o lè stop Farayola láti bá mi sọ̀rọ̀ like do you wanna trust me i don't i don't i don't get. nǹkan tó wọ̀ ó dàbí rag ó dàbí ọmọ ọ̀dọ́ mi gan ò lè wọ nǹkan tó wọ̀ yìí gate man mi gan ó stand as in he is standard. You won't stand here and talk to me. Hello there. Hello. You know, mo kàn wò pé uh, are compatible. You guys think oh. so I can... Shut up. Now, listen to me and listen carefully. When I talk, you don't talk. People like you don't talk. Ó yẹ kó wà níbi tó ti ń gbé pọnpọ́n, ò níṣẹ́ right. to tó bá níṣẹ́, ò ní máa sáré tẹ̀lé obìnrin kiri ní ní táìmì yìí no seriously tó bá ní ṣé òun ni máa sáré tẹ̀lé mi kiri not even èmi ò tiẹ̀ ń ṣe type ẹ̀ obviously àwọn sẹ̀tẹ̀ wọ́n wà níbi tó ti ń gbé pọnpọ́n wọ́n wà níbi tó ti ń gbé tó ti ń ṣàbárù go to òyìnbó go to àwọn ọjà lẹ́yìn pé wọ́n máa ti pọnpọ́n next time you try this seriously èyí yìí i'm not just i don't know i don't want to talk i don't want to insult i don't want i just don't want it next it's a lucky day trust me when next you try this I'm going to show you the stove I am made of. Now, off my way. Oh no. Manude. when I talk, you keep quiet. Good boy. Or help, no ọmọ tá ò kọ́ bó pẹ́ bóyá o. mo gbá ìdánù. àtẹlẹ tá a o. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ má sọ pọ́npọ́n. Bad trees does yield good apple. Ẹ̀panu kọ̀kẹ́ bọ́mọ̀ wí. Bá a ṣe bẹ́ẹ̀ rí jọ kí ló ṣe ẹnu are you mad ìmọ̀bìnú mo jìnnà sí gẹ̀ẹ́dì. Oh ìmọ̀bìnú. ni pọ́pì ti rí wèrè yìí ná. ìmọ̀bìnú mo jìnnà sí ni wait just hold on keep quiet tani pé wọ́n lé mi bọ̀ níta nǹkan nǹkan mo dé hàn for the past how many hours ó wọ́n bẹ̀rẹ̀ o sọ pé kí n má are you mad or something. mo jìnnà sí géètì ni. okay it's, it's, it's fine it's fine hey just keep quiet ìṣojú mi ló ṣe wá síbí báyìí ìṣojú mi náà ló máa kú bẹ́ẹ̀. bàbá dọ̀bálẹ̀ fara ara kò ní ká má gàtà bá dìde. Close mouth. Good afternoon, mommy. Good afternoon. Sweetheart, how are you? No, I'm fine. Ah. ṣé bí jòsí popsi lọ fi sẹ́nu gate ni ṣé mo pé mo ti wà ní gate tí mo hàn tí ò ṣílẹ̀kùn fún mi mo máa ń bá a sọ òun bá mi sọ shit. take care, easy Farayola má máa wà aggressive always kí ló dé. mi ò ti sọ̀rọ̀ ẹ̀ fún yín severally ni mo ní kẹ́ ilé bọ̀bọ̀ yìí ó máa rude gan. still eh, má jẹ́ ká encourage ọmọ wa and by the way where are you coming from. dadi ṣebí mo jáde lọ ni We just, ló wá lọ ask me out you need to see the way the guy oh my god mommy, you need to see him he's smelling oh no hold on ó lọ me out oh god. farayọlá farayọlá. yes Daddy. Me ò understand ẹ mọ́ ṣé o fi pé ilé dáàdi ẹ ló máa gbé títí tó fi máa darúgbó ni ó máa lọ́ọ́lé ọkọ náà ìran ọkùnrin dẹ̀ ló ń tìyẹ ní pé mo gbà ó mi ò gbà ó fine nígbà tó kì í ṣe lákìrí bọ́tò. Ah, ah, ṣé nǹkan tẹ máa sọ nìyẹn. Ah, ohun tí mo rò pé ó yẹ kí n sọ nìyẹn gẹ́gẹ́ bí bàbá. mọ́mì mọ́mì tẹ bá rí kó tún lo perfume kó wo designer gbọ́ trust me mo fojú ẹ̀wọ̀n màá bọ́. ọkọ mi nǹkan tó ṣe is the best thing. ó yẹ kó gba next time ó máa gba etí ẹ. why why why ẹ eh, o ti rí pápọ̀ kì í ṣe wọn kì í ṣe same kò tó wà ó ṣe same class now. please next time you make sure you tear his clothes kó ya aṣọ ẹ mọ lára tó bá lè rọjú fi ọwọ́ ẹ kan aṣọ ẹ wọn tó bá lè rọjú o wà try but make sure kó ya o ṣí sí o. màmá farayọlá ṣé ó yẹ kó máa support ọmọ yẹn fúnrú nǹkan báyìí ah, ah, because ẹni tọ́mọ ẹ ń sọ ìwọ fúnra rẹ ò tí ì rí ẹ oníwọ̀n sí ń kíláàsì kan náà wọn ń ṣe the same thing ṣé ó fúnra rẹ rẹ ni tó ń sọ̀rọ̀ ẹ ni. mi ò ní láti rí iná ṣé bóun ló ń sọ ẹgbọ́ òun ló ń report ẹ̀ fúnra wa ó ló scruffy ó dọ̀tí ó rùn irun ẹ̀ takoko something now mo ti imagine bó ṣe máa rí kò ní kí n mọ̀ mo ti imagine fúnra mi bó ṣe rí. daddy you guys need to see this guy èmi èmi embarrass ẹ o mo work out mo bu mo you trust me now that's why you like this that's why i love my mom i always dey saying it's better mo fi ojú ẹ̀wọ̀n mà bo. Mommy, you need to see this boy. He's a boy, he's not even a man. Iye, kolo perfume. Iye. Oh God. Ampite tó ń boom. Ah! Kolo kolo designer, kolo CK, kolo Louis Vuitton, kolo Tommy finger. kolo brother. Oh God, that's what asked me out. <laughs> Oh God, mommy, I want to die. Bọ́mọ̀ kún ẹ́. Bẹ́ẹ̀ni tí o tó wà lẹ́nu géètì ẹ̀ náà wà lọ hard to it. Àṣìbọ̀ wọ̀nyí kò kò yẹ orí ẹ̀ ti yẹ owó mọ̀ pé kò smart. Babe mo lérò pé o ò tí gbàgbé pé next week ni birthday mi. ta ló bí mi tí ọ̀rọ̀ mi pa ń kékeré èmi gbàgbé birthday èmi as a person mi ò lè gbàgbé birthday rárá so you don't have any problem with that. mo hmm, á fẹ́ kó fún mi ní something special mi ìfẹ́ nǹkan tó fún mi last year something special. oh yeah you i'm here something special is here. Farah Farah Yola. What's up? Fine, ṣé orí o ti wá dà báyìí? Ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ níbi tó ti wúwo. So ìwọ ni kò sọ fún wa kí ni nǹkan tó fẹ́ fún birthday. Um, nothing much. Um, I'm thinking. Okay, Bídèmí, jẹ́ ká ṣe báyìí. Mi wo ṣe list àwọn nǹkan tá a bá manage fún party yẹn. Finance aspect yẹn, I'm cool. I'll pay everything. Really? Yes. Farayola, baby. <laughs> Eh, eh, eh, eh, Farayola. Wait. Um, my man is going to take me out. Then we can do movie later, right? Mm, that's fine. That's a fine idea. So you can get it, girlfriend. If you mean David? Yeah. Um, Joe, Eloni David nínú account eh? Where is he going to take you to? I'm taking you to the most expensive restaurants. I'll take you everywhere. I just want the three of us to have fun. So why David? Farayola, please. David is not just any man. He's my boyfriend. Ọkọ any now. He is not your husband. He's just your boyfriend. Just like every other man. I want to spoil her. Ibo ni David fẹ́ How much ló ló ló ń èló ni salary David? I'm going to take you to the most expensive restaurant. Is it the beach? We can club. Listen, sweethearts. When I talk, bullshit works. Farela, this is my birthday, not yours. Um, listen, I just want to spoil my friend. Bídèmí, mo ní owó, mo ní orúkọ, mo When I'm talking, David can talk. Kumata, Kumata, kò birthday ni. Jẹ́ kó decide, òun ló ni birthday, kí de. dé? Whatever. Bá a ṣe rọ́ la. lọ́la rí tálákà. Ibo ló ti ń bọ̀? No mo kàn No more, mo lọ sí oúnjẹ fún yín ma. Are you mad or something? So kíchìn yẹn ló wà. Would you keep quiet when I'm talking you keep quiet? Má dúró lé mi lórí. No! Dìde! Kí ló money Mo ní panties me ò for money ní kó your bed mi. You come here. Are you stupid? Wọ́n náà kọ́ kọ́ pọ́pẹ́ kúlẹ̀ kọ́. Come here. Dino. Did I? Did I? Did I? Did I? No. this way. You must be stupid. My friend, don't, don't, don't, don't do what I ask you to do. Come back here! Huh? Go to the kitchen. I'm hungry. Fool. come here. Huh? Get me a drink. I want a drink. Okay, my mouth full. Hey! The fast. Okay, ma. Ẹ̀yẹ́ kí ló fa yín? kí ló ṣe wà farayọra tẹ́ ẹ̀ tó tó tó ń dọ́kọ́ mọ́ mi máa pariwo páfù láì blood pressure o. wọ́n ní pé kí n lọ bá wọn fọ aṣọ wọn so ìgbà tí mò ń fọ wọ́n ní pé kí n lọ tidy up yàrá wọn náà dẹ̀yìn nígbà tí mò ń ṣe yẹn ni wọ́n ní pé kí n lọ. bẹ́ẹ̀ni òṣì sọ̀hún kó gbẹ́nu sọ̀hún èwo ló kàkàkà ẹlẹ́jọ́ òṣì bẹ́ẹ̀ máa rojọ́ ni tó máa tẹ́wọ́ tó máa tẹ́wọ́ tó máa tẹ́wọ́ ẹni tó bá rí i á ní ẹ̀ẹ́n nǹkan tó fún ṣe kìíní kan tí ì bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní kò fọṣọ wọ́n ní kò ó lè ṣe gbogbo ẹ̀lẹ́kan náà ni bẹ́ẹ̀ ni kí ló ṣe é bó ṣe ń funding wà á kúrò díẹ̀ wà á gba sóúnjẹ tó tó wà á wà á dè máa tẹ́ bẹ́ẹ̀ lọ wà á máa ṣe gbogbo nǹkan yẹn wà á ṣe lẹ́ẹ̀kan náà kí ló ṣe é kí ló lápá méjì fún wa torí ọmọ mi la ṣe gbà ẹ́ sínú ilé yìí o bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo ṣe employ ẹ̀ kó máa tọ́jú ẹ̀ twenty four seven iṣẹ́ tó wá ṣe nìyẹn iṣẹ́ tó wá lé ayé ẹ̀ wá ṣe ni kó tọ́jú ẹ̀ ó gbọ́ mi kò ṣe pé kó wá kó fọmọ́lẹ̀ kó máa rán gbá kó máa ráwo kí ni problem ẹ̀. Eh? kí ni problem ẹ̀ sá máa rojọ́ gbogbo gbà gan náà kí ló ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyí tẹ́ bá ti kúrú làákàyè yín ó máa ń sún sẹ́yìn ọpọlọ ẹ̀ ó ti sún sẹ́yìn bẹ́ẹ̀ ni tó bá ní ọpọlọ ní àní máa repeat same thing same thing ojoojúmọ́ làwọn máa sọ wá ṣe wá ṣe kí ló dé ẹ̀hẹ́ lẹ́yìn ìgbà yẹn kí ló wá ṣe. ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n wá fọ́ mi létí ni. ẹ tó bá fẹ́ dé àbí kan ṣe èyí ló ti fọ́ etí ẹ̀ tó lè wá sọ́ di gbàgbàrà tó fọ́ eré tó bẹ̀rẹ̀ sí sunkún àbí kí ló ń ṣe ṣé yẹn náà rírí torí ó kígbe ń sìn ló ṣe bí ìgbà tó yẹ pé ṣe náà pa ẹ́. èdè ló ti ń fọ etí ẹ ni èdè ló ti ń fọ etí ẹ etí ló sì fọ ẹ kò tí ì fún ẹ kù kójú ẹ yí kó yí dà kó yí bo stupid girl lẹ́yìn pé ọba ti gbà mí lẹ́nu ẹjọ́ òṣì tó máa rò ó kẹ́ máa rojọ́ rojọ́ wò wá bí ṣe ń wẹ̀ yìí ó máa lọ bá wá lọ bẹ́ẹ̀ tó o bá ti bẹ́ẹ̀ tí o bá ti gbọ́ o ti dáràn o ó dáràn ọmọ oh, rizzi mo máa dá ẹ padà síbi tí mo ti mú ẹyin má bẹ̀ mí má bẹ̀ mí ìwọ tí wọ́n mọ̀ pé mo máa bẹ̀bẹ̀ kí ló dé tí wò ó ṣe nǹkan tí wò tí wò ó máa ṣe nǹkan tá a máa fi máa bú ẹ kò tó ò ní sense ò ní sense. má bẹ̀ mí sẹ́ ah, mo ní kó má bẹ̀ mí mọ́ ṣé o sì wá ṣe tuntun yàrá mi ṣe. má lọ ṣe ń sìn. ara kan tá à ń sọ nìyẹn ò ní ṣe because kí ni ọpọlọ short person ló ní lílípùtù òṣì orí dáńkú bíi jamaina I say will you go and do it. wá níbẹ̀ mo lè má dìde ebi lórí kókó sí lọ. lọ sínú yàrá kókó gbogbo bọ́ksà sí dáàdi pátá gbogbo ẹ̀ pátápátápátá kókó sínú wọ́ṣà tí ó bá wẹ̀ kó kó àwọn colours tìra wọn kí gbogbo ẹ̀ rọrùn tí ẹ bá ẹ tó bá ń gbọ́ gbèsè dé gbèsè ó dé ìrandíran ẹ̀ lẹ́ máa ma sọ owó ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí boxers dáàdi designers ni wọ́n. lọ́ọ́ ṣe kíní fún mi wá bì bọ́sibì máa ṣe kókó lẹ̀ síbẹ̀ wo sórí yàrá mi tó máa clean yẹn rug mi hoover ni kò lò ó gbọ́ mi kò máa lo brush oṣù kan àbí kò lo kò lo gbálẹ̀ kò máa kàn sí ó máa lo hoover ni tó máa hoover ẹ̀ mo fẹ́ rí anything tí bá rí kíkan rí kan funfun kan lórí rug yẹn à wá gbà ó sì bẹ̀ ni. wá bì kúnlẹ̀ síbẹ̀ yẹn lẹ́yìn mọ́ínmọ́ín la máa jẹun tó bá dẹ̀ máa ṣe mọ́ínmọ́ yẹn kó make sure pé àwọn ewé yẹn ó pọ́n wọn ó nì tó bá rọ tó bá rọ ẹ̀wà ẹ̀wà mixture rẹ̀ tó bá rọ sínú inú ewé mọ́ínmọ́ tó bá ta sí etí ẹ̀ tí mo wá ṣí ewé mọ́ínmọ́ tí mo fẹ́ jẹ mọ́ínmọ́ tí mo wá ń rí kíní mọ́ínmọ́ létí ẹ̀ kíní ẹ̀ máa ń rí mi lára ó máa irritate mi tí bá rí o ti kú o ó kú ni mo sọ fún ẹ̀yẹ o ó yá kò ṣe mọ́ínmọ́ yẹn fún mi náà kò ṣùkúrọ́lá ọ̀dọ̀ ọ̀gbọ̀n bá bẹ̀ àbí kan ṣe ẹ̀yìn kò má bẹ̀rẹ̀ ẹ wo ẹ má bínú jàre ẹ wo mo sọrí gan ẹ má àwọn ọmọ ìbọn yẹn má ṣe ni àsọnilẹ́nu ni wọ́n o àsọnilẹ́nu ọmọ ni wọ́n ẹ wo nǹkan tá a ṣe yìí a tún máa ṣe lọ́la máa ṣe àì máa ṣe ládé ìkílẹ̀ tó ṣùkà tó sùn àì máa ṣe ìjà yìí ìyá yìí tún máa kọ̀tínú ẹ̀ ẹ má bínú mo sọrí jàre. ọ̀rẹ́ mi òótọ́ ọ̀rọ̀ máa ń wà lẹ̀ kéèyàn má bára èèyàn sọ ah, bóyá kẹ kan mọ́mọ́ yìí kán lè jọ máa ṣiṣẹ́ nítorí iṣẹ́ ìpọ̀ o láàárín three minutes tí mo fi wà ń bíbá iṣẹ́ tẹ ẹran ọmọ ìpọ̀ o bẹ́ẹ̀ ṣe ń ran lọ báyìí lẹ́ran bọ̀ báyìí lẹ́ran lọ báyìí tó bá kàwé gan-an bóyá ló lè rántí gbogbo nǹkan tẹ́ ẹ sọ fún lórí ìjọ dúró yẹn a máa ṣe mistake púpọ̀ jù bẹ́ẹ̀ ni tábàdẹ̀ tún wò náà farayọ́lá tá à ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ń ṣọmọdé farayọ́lá lọ lé ọkọ láìpẹ́ tó bá dé ní ọkọ báwo ló ṣe fẹ́ ṣe gbogbo iṣẹ́ tó bá ṣe ń lé ọkọ a lè wo pé nítorí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ká máa tọ́ ká má lè tọ́ bí ọmọ tiwa ga gan. àbí iṣẹ́ tẹ̀ ẹ̀rọ ọmọ ìpọ̀ o a máa gbàgbé a máa ṣe mistake. Hmm. Hmm. àbí tí mo sọ pọ̀ jù. mo dáhùn ó wà òkè. ṣé ẹ bínú. ẹ kí lẹ lẹ fẹ́ rí mi fún yẹn náà. ọ̀rọ̀ góòdì tá a jọ sọ tí mo display sórí display picture ní last week tẹ́lẹ̀ like òun ni mo bá wá kí n tó bá gbé tó wà nílẹ̀ ẹ̀ẹ́ yẹ o tó ní red hub nínú ok. bẹ́ẹ̀ni. Oh. ok nǹkan tẹ wá bá wa tẹ́lẹ̀ ni mi mọ́ mi fẹ́ mọ́. kí ló dé ṣé kì í ṣe nítorí ọ̀rọ̀ tí mo. báwo ah, kí ló dé kan. Ah. so ẹyin ọjà rẹ wá rà torí mò ń wò yìí látàwọ̀ ẹ̀ sọ nípa ẹ̀sán. ẹ má eh, ẹ má ẹ má ẹ dúró ná ẹ dúró ná ẹ dúró ná ẹ jọ nítorí ọlọ́ọ̀ wọ́n kàn wọ̀nyí wọ́n kàn wọ̀nyí mo dá ẹ wá sọ̀rọ̀ ọmọ mi kí ni problem kí ló kàn yìí no seriously ẹ̀yin náà bá sọ mi ṣe máa rọ́ọ̀nù lé mi ọ̀dọ́ ẹ̀ ṣe wá kó wọnú lé mi kẹ́ máa fọ́kọ mi bóyá ẹ̀yẹ mi kẹrẹ ẹ bẹ̀rẹ̀ ayé jẹrẹ ẹ bẹ̀rẹ̀ ayé ṣì lọ kó tó ìwé mọ́mọ́ káàsì nìyẹn ẹ ẹ máa sọ ẹ má ẹ sọ kẹ́ máa lọ ọ̀rẹ́ kó ṣì lọ ọ̀rẹ́ òṣì lọ́rẹ́ ẹ̀ lálẹ́ bó ṣe wẹ́rẹ́ sí káyìí ṣe nílẹ̀ nílẹ̀ ní stupid wà I'm so in love with that problem. Bídèmí, tàbá wí báwí à ń lọ run o. sori farayọlá ọ̀rẹ́ yìí. Ah, ọ̀rẹ́ mi nìyẹn náà that's my friend my one and only friend farayọlá. Mm-hmm. ìgbéraga ló máa pa. Ah, ah. kí ló mìín pé ìgbéraga ló máa pọ̀ ọ̀rẹ́ mi mi láìkẹ́ o ọ̀rẹ́ mi ò ní ìgbéraga náà bí àtòrí ò tí ì mọ̀ dáadáa ló ṣe ń sọ bẹ́ẹ̀. she's so proud she's arrogant she's full of herself what is wrong with her kí ló máa ń ṣe náà ó máa ṣe pé pọ́n ló kọ́ gbogbo èèyàn jọ. Fayola is not proud she's not arrogant Fayola ò proud now she's just normal ṣọmọ um, ṣé torí ti birthday yẹn ah no no no no ó kọ̀ rò pé bóyá o fẹ́ ṣe pàtí ni Fayola tó ń wò yẹn abọ́lódé fẹ́ lójú ni o bó ṣe ti sọ̀rọ̀ birthday yẹn ó ti rò pé bóyá kóun throw party fún ẹ kóun bẹ finance ẹ ní no my friend is not proud no she's not proud. so. What is your own definition of being proud? oh, sorrow. Farayola is the definition of pride. Hmm, wọ́n ló mọ yẹn o. Okay. Wọ́n ló mọ yẹn. Ọ̀rẹ́ ìyọ rẹ̀. Àṣà àṣà ó ṣà nìkan tó ń ṣe fún mi, ó dẹ̀ nìkan tó ń ṣe fún wọn náà. Ó dẹ̀ ń sọ pé proud, má sọ pé ọ̀rẹ́ mi proud. Àwa yóò wá òkè àyàrọ̀. Farayola. má Michael. my color. Oh, how are you, my daughter? Um, yes. Kò sí kọ̀sùn wa láti waste much of our time. Mo kàn introduction kékeré kan Um, Farayola. Yes, new marketing manager wa òun ló jókòó yìí Mr. Michael um, Bamijoko. This is my only daughter. Òun lẹ̀gbọ́n, òun kan náà làbúrò. Mi ò bí ẹlòmíì lé o. Farayọlá Daniel, òun lórí yìí. It's a pleasure to meet you, ma. Ah, mo fẹ́ kí ẹ̀yin méjèèjì kí ẹ lè mọra yín so a lè work hand in hand together. <laughs> Um, yes, um, Farayola. Yes, darling. O kàn máa need láti bá mi mú Michael dìde lọ sórí síìtẹ̀, I mean ọ́fíìsì ẹ̀. Mọ́sọ̀ bóyá kí o introduce ẹ̀ sáwọn senior staffs wa. So kán lè mọ̀ pé new marketing manager wa nìyẹn. Mm, it's fine. After him. Àbí ẹ mọ̀ra yín somewhere somehow. Sir. Ben, ó mọ̀ mí dáadáa. Ah, ah. ó mọ̀ ẹ́ dáadáa bíi ti báwo. I mean, níbo, how? Ah, níbo ni ìwọ àti ọmọ olówó ti jẹ pàdé? Okay. Ṣé rántí ọmọ tí mo sọ pé pàdé nígbà kan? One fine girl tí mo ní pé ó proud gan. Oh. Tí mo ní very bad encounter pẹ̀lú. The other lady ó sọ fún wa yẹn. Ọmọ tó bàjẹ́ gan-an. Yes, that's for Ayola. Ọmọ Chief Daniels nìyẹn. Daniel Group of Companies. Are you, are you joking? I wish I was. Michael. Ṣé o ti pàdánù iṣẹ́ báyìí? Kí ló dé ta fi rò pé ó máa pàdánù iṣẹ́? Nítorí wípé wa ni. No no no no don't say that. Uh, okay, í ṣọ̀tá ọmọ wa ọ̀rẹ́ ọmọ wa ló yẹ kó jẹ́ according to her. Ó ní níbi táwọn ti pàdé ó ní gbogbo nǹkan tóun rà ó ní ọmọkùnrin rẹ́dì láti sanwó ó ní ó dẹ̀ tó rẹ́dì láti gbé òun lọ síbi kíbi tóun bá ń lọ òun lòun tẹ́lẹ̀ off so àṣẹ ńlá pè lọ́ta ọmọ wa. dadi michael ò lè ṣiṣẹ́ ní company wa kò lè ṣiṣẹ́ o. why. dadi mi ò like bọ̀bọ̀ yìí kò lè ṣiṣẹ́ o. hey eh, mm. eh, listen listen my darling you see sori ohun tí mo fẹ́ ká rántí ni wípé qualification ti ọmọkùnrin ìgbé dání plus working experience ọmọkùnrin yìí tí a bá mú sọ́dọ̀ tó bá ṣiṣẹ́ ní complain wa ó tún máa help wa mọ́ ni ó máa gbé iléeṣẹ́ wa lárugẹ. dadi me i can't work with michael. ẹ wo mi ò mọ̀ ń pa ẹ̀ o mi ò mọ̀ ń pa ẹ̀ o. mọ́mí talk to dadi me i don't know what you want to say but me i cannot work with that boy o. ma ma resign ni o. oh no ah. no no no no no no Farayola mm. calm down take it hmm. easy ṣòtítọ́ hmm. ah, èmi àti mọ́mí àjọsọ. Hmm. ewu mi ò mọ̀ ń pa yẹn o. you can go for now please. Hmm. sweetheart èmi ò mọ̀ ń pa ẹ o i don't know i am not on that kí ló dé tí wọn náà ń sọ̀rọ̀ báyìí ah, ó yẹ kí mi àti ẹ kájọ bẹ farayọlá. Ah, ó láìkè. ẹ eh, kò wù ká ló sọ bọ́ yìí nílé iṣẹ́ wa. Hmm, you should understand. I ah, understand, but for I does not like him. trees does not yield good apple. Ẹ panu pọ̀ kẹ́ bọ́mọ wí. Bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ̀. Ọjọ́ tó ask me how to go That same day náà ni mo gbà fún. Ìjọ yẹn mo sọ pé yes that same day no la tún jọ ṣe. a lot there. No ò bá ìṣọ̀rẹ́ no it's not about that. sorry. bí bọ̀bọ̀ yẹn ṣe kọ́kọ́ jáde láti inú mọ́tò the guy is so cute so mo kọ́kọ́ àṣẹ̀ṣẹ̀ láti irun orí ẹ̀ mo wá ń ṣẹ̀ṣẹ̀ bọ̀ wá sọ́nà sálẹ̀ <laughs> so mo kàn rí nǹkan kan tó wà very inviting mo wá retí kinní yẹn wú òun gángan ló ń pè ní long life and prosperity. <laughs> oh my god no, you, just wait wait but is it possible ṣe no, Ma kí on your first date and you go down with that person on that day like. well. ṣé tá a bá wò láwọn àǹgù kan kò proper. But Tatuba will live from another angle. Oh <laughs> my <laughs> proper. Oh my proper. Ó máa ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi torí another angle yẹn gangan. Àwọn gan. Òun gangan ló fi máa proper. Ah baby mi ò lè resist o. Ah. Really? Yeah. It happened. Okay. Um, I don't know what's up with Popsy. It's not being fair to me these days. Really? Hmm. Money come out by you. See office. But popsy insists be any time fẹ́ gbà nìyẹn as the new marketing manager. Lájú when you tó wá fún interview, why him? I don't know. Eh, tí what about any time fẹ́ gbà nìyẹn, jẹ́ kó gbà náà, àbí? ó ṣàmà ní nǹkan tí pop sí rí lára ẹ̀ nǹkan tó sọ pé àwọn fẹ́ gbà and besides dáàdì ní experience jù ẹ lọ lẹ́nu iṣẹ́ yìí and so ó máa ní kọ̀ọ̀kan tó rí lára ẹ̀ kó tó lè sọ pé àwọn fẹ́ gbà so there's nothing bad about that. I don't, I just don't, I don't know. I wait. How does it affect you? Farayọlá, Farayọlá, Farayọlá farayọ́lá o. èmi farayọ́lá o. èmi Good morning. Good morning. ma, um, this is Adbalt Nigeria Limited Fries, um, marvelous company, ma. The two are here two are Ma? Come again, please. At Belf Nigerian Limited fries, ma, and um, Marvelous Complain fries. Should I pay them, ma? I'm not deaf, I can hear you. Drop them. Okay, ma. I didn't ask you to leave. What files did you drop? At Adbath Nigerian Limited a Marvelous complaint files. ti parí fáìlì tí mo gbé fún mi. not really but ẹgbẹ́ lè nà. okay because mi ò okay. then madam ti ń bèrè so you have to hurry up. okay máa ṣiṣẹ́ rẹ lórí ẹ wá ẹ wá lápìvà. Ah, ẹ dé o èmi ló lè fẹ́ kí mi lápìvà lọ́jọ́ kan ṣoṣo. Mm, mo rò pé mo ti kí yín tẹ́lẹ̀ mo kàn ní kí n ti kí yín náà ni. ẹ wá ẹ dúró bọ̀lẹ̀ ń lọ ìkọ́ tó jí mi rí lónìí ẹni ò lè ròyìn. wọ́n dé o hmm. ẹ jọ kí lójú yín rí o. ìgbà tí mo lọ sí ọ́fíìsì madam you believe pé flower ti mr michael tó fún madam mo bá ní gosby. Eh, flower ti mr michael fún ọ̀gá madam. The mouth is mightier than the sword, and no more job alone at all. Ó ra flower for mọ yẹn, ó Be gbé sọ sínú dustbin. Ah, ìgbéraga wà lára ẹ̀. Hmm. Ṣó tiẹ̀ rí mi ò gbọ́rú eléyìí? Báwo ni ọmọ ṣe fowó ra nǹkan fẹ́yàn ló dẹ̀ máa sọnù? Á tiẹ̀ sì gbà á, ó dẹ̀ sọnù. Àà ah, onígbéraga sórí ìgbéraga gangan tó sọ pé ọmọ yẹn nílò ẹ kó máa jẹ lórúkọ not Farayola. not Farayola kò yẹ kó lè sọ fúláà yẹn sínú waste bin náà ó ṣe kò ṣe owó ṣàlò fi rà. <laughs> irú ọ̀rọ̀ wo ló ṣe sọ tó ń sìn má sọ ọ̀rọ̀ ẹ̀ mọ́ o mi ò láìkẹ́ o tó bá jẹ́rẹ́ ni stop ẹ̀ ah, ah. ṣe máa ní kọ́rẹ́ mi gba flower ordinary flower flower tó yẹ pé tọ́rẹ́ mi bá bínú tó ń sìn tí ó lè ra one million pieces ó wá ní kó gba flower mi ò láìkẹ́ o. But seriously, did you just say that? Amy, Fariola Daniel. Kimba flower for what? No, no, no, no. You expect baby Michael ṣe gbé flower and wá kí embrace ẹ hug. I, I, I, I, don't, I don't get you. Amy. No, ṣé o way. pé want to call ọ̀rọ̀ mi máa yé. Tí n bá jù báyìí, o mọ̀ nǹkan tí mò ń sọ. Tí blame òun o, fault ẹ̀ If not for you, me, ò lè jẹ́ ọ̀rẹ́ girl yìí ṣé mọ̀ pé àwọn tí ojú wọn rí ọlá rí yẹn ó máa jọ wọ́n lójú ta ló ń fẹ́ ta ní boyfriend ẹ̀ láwùjọ you don't, you don't understand mo ṣọ́ pé flower lọ fún ẹ ní jọba that is why you're here telling me to to appreciate flower from from from from ọmọọṣẹ́ mi don't ever try that with me again please i'm just taking that because you are my friend and being my friend doesn't make you talk to me like that. ẹ má bínú. tó tọ́ ni àwọn ọmọ tó ju rọ lárí àwọn yẹn ló máa gba flower. okay it's it's fine um, how did you celebrate your vow. ṣé pé mi ò lọkọ ìwọ náà lọkọ mi. let me take you guys out that's why i'm here. kò sí problem èmi ṣáà ti ṣe báàlì mo ti gba flower màá lọ change àjọ ń jáde náà ni. excuse me you wanna come with us. ah kí okay okay okay no problem um, ojúlójú ṣàánú ó ní wọ aṣọ yìí tẹ̀lé mi because it's too cheap for my liking. Yeah, I'll go and change now. David me mi jáde lánàá. It has to be very expensive. Mo dẹ̀ flower. Bàbá dàn balẹ̀ farara ara kò ní ká má gàtà bá dìde. Kò fẹ́ yé mi mọ́. Torí pẹ̀lú bó ṣe ròyìn ọmọ yìí, ah, kò yẹ kó bọ́dà pé bóyá o kí òun àbí o kí òun. Ah, bóyá Afárayọ́lá dẹ̀ ń bá kan mi bọ̀ torí I don't understand. Tí ẹ̀dẹ̀ sí lọ́fíìsì no ó ti ń rí bákan bákan náà àbí kí ló rò. sórí eh, àmọ́ tèmi máa gbà ẹ́ ni pé bóyá kò bẹ̀ pé kó má bínú pò kí. Ah, ṣé mo ṣe ni. no ah, pàdé ẹ mi ò ló ṣẹ mi ò dẹ̀ ló ṣẹ but she's your boss kò dẹ̀ ní take anything láti sọ fún pé you are sorry it's not gonna hurt you. all right. Michael mo fẹ́ kó wojú mi dáadáa because um, eyín tí ajá fi ń bá ọmọ ìṣeré ló fi ń gèjẹ ọ̀tọ̀ níṣẹ́ tá a gbà ẹ́ fún ọ̀tọ̀ níṣẹ́ tó ń jẹ marketing department ló wà mi ò gbà ẹ́ pé kó máa wá tẹ̀lé ọmọ mi káàkiri ọ bí yóò lè sọ reason tó fi ń lé ọmọ mi kiri tó fi jẹ́ pé òun ni problem ẹ̀. Eh? níbi iṣẹ́ tá a gbà ẹ́ fún kó wá ṣiṣẹ́ lọ́tọ̀ ọmọ ló ń wojúmọ́ why. sàkó kí n ṣe bẹ́ẹ̀ sà. ẹ ẹ ok ṣàlàyé báwo ni. Well, I, I just thought. Hey, shut up! You were just doing what? You were just doing what? Ah, wa so tẹ bá ti dé ọ́fíìsì yẹn tí ọ̀gá ẹ̀ bá ti sọ pé kò ṣàlàyé ìwọ you just open your mouth and wa ma ṣà wa fe ma ṣàlàyé seriously ẹ gbọ́ the ní ẹ back for? who are you seriously because he's not talking you think you can just do anything you like to do. wá kí ló do tó tó tó tó tó hit my daughter she said she doesn't want you why tó filẹ̀ ẹgbẹ́yẹlẹyẹ ń wọ́tọ̀ lọ wo àwọn sàwáwù ẹ̀ kó lọ fe wọn Omo bi o le fe. right ṣùgbọ́n mi yeah kò lè rí ẹ kò lè fẹ́ láíláí. take it easy sorry ma. oh be sorry for yourself. now jẹ́ kó first and the last otherwise n tó expect wa rè you can go back to your office. Hmm? thank you sir. i'm sorry. Ma, don't ṣe wẹ́ẹ̀ mọ́. for real. ẹ̀rọ ẹ̀rọ sọ lọ́sẹ̀ Look at her. No wait seriously just like that kókò máa lọ. kí ni ìbá ṣe fún ṣé kí n lọ mú àdá kí n bẹ lórí. ẹ jẹ́ fi lè bí o tí ì sọ ọ̀tọ̀ náà o ẹ jẹ́ kí n hìtọ̀ ní mi ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n sọ tinú mi náà. ẹni tí mo explain pé máa ní kí lọ prepare sack letter fún after all this guy has done ẹ wá ní kó máa lọ. ẹ jẹ́ ká bá bọ̀bọ̀ yẹn wí ni ẹ jẹ́ ká bá wí ẹ̀ ní jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe. Ah. ẹ ṣorí ìwọ kan ọ̀rẹ́ o àbí nígbà tí mo ní kò bẹ̀yàn kó sọ pé you are sorry the next thing tó dẹ̀ máa ni pé kò lọ mọ ara káàdì kò mọ ara kéèkì jọ kí ló fi jọra wọn. I was just trying to be nice all right. nice. I wanted to do something different. you're trying to be nice Mr. Nice adigun ọlápọ̀ méjì. ṣé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí wọ́n náà kalẹ̀ ń sìn ò fi ipò tí ń bá nǹkan mi bọ̀. exactly. àbí. ó fẹ́ fẹ́ ọmọ olówó àbí sórí ẹ̀tẹ́ ló máa bá bọ̀ ń bẹ̀ nítorí iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ̀ tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ̀ tán kò síṣẹ́ tèmi fẹ́ fà ọ́ ṣó mọ yẹn. ẹ wo wo ọ̀rọ̀ ló ti sọ yẹn kò sí iṣẹ́ táwa fẹ́ ọ̀fẹ́ àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dé inú ẹ̀ báyìí wọn ló máa ń dòdìndín ìtawà ní làwa yẹ yìí. thank you. Come. Oh. How's it going? Ah, okay. Our files, Enko? I'm going phone worker. Oh, good, good, good. So you say you wanted to see me? Yeah, yes. In eh, kuto ṣẹlẹ̀ ni pé wọ́n she ṣí eatery kan sí àdúgbò hmm. and I'll be there this evening for dinner so I don't know if you can please keep me just a little out of your time so we can have dinner together. You invited me out for dinner. Yes, that is if you don't mind. Oh, well, I'm quite busy today, but um, time only. Around 8 p.m. 8? Yes. Alright, let's see if I can stop by, okay? Oh, I'll be so glad to see you. No problem. Alright. So, Olympic Files 5,000 Wallow, madam, already. Okay, I'll see her now. Thank you. Okay. Bye. Bye. this uh, Micah. ó máa yà yín lẹ́nu pé mo tún sáré pé àwọn Sunflag Nigeria Limited tí wọ́n wà ní Abuja tí a ti ń expect wọn àwọn ni wọ́n sáré pè mí wọ́n ní ká máa mú proposal wa bọ̀ ní this coming Monday wọ́n ní ká wá submit ẹ̀ e. ṣẹ́rí pé oríire ní ohun tí mo ṣe wá pè yín ni pé mi ò wá mọ ìjọ́ wo ni kí n book ticket yín fún tí ẹ̀yin méjèèjì fi máa lọ bóyá Friday Saturday or Sunday but Monday ẹ̀ wọ́n ní the proposal yẹn. Sunday is fine daddy Sunday evening. Sunday okay. Oh, sorry sir the, you said the meeting is on Monday yes. so better call on Saturday if we go there on Saturday we have Sunday to relax and prepare and then Monday I dey attend meeting. fantastic Saturday no ma better abi. Daddy, Sunday, please. Oh, Sunday. I, I still think Saturday is a better day, sir. Saturday. Anyway, you to buy jẹ́ ẹnu méjèèjì, màá book ticket for yín. But in total, important jù tí mo ṣe invite yín ojú pé mo le competent láti lè defend the proposal So mi ò dẹ̀ ní fẹ́ disappoint me. Daddy, I'm capable. Trust me. Masho dream, yín, Definitely, I trust you, my daughter. Well, and I'll also give her my support as usual. So. I trust you as well. I, Saturday, Shall eh, mo feel good. Sunday, Daddy. Sunday. S Saturday. Saturday is a better day. Sunday. So that honestly tó bá fún ọkàn mi ò balẹ̀ títí tẹ fi dọ̀hún not until the tí mo gbọ́ wípé wọ́n ti award contract yẹn fún wa so once again uh, thank you very much mo dúpẹ́ lọ́wọ́ yìí <laughs> so God bless you thank you sir God bless you God bless you my darling daughter. <laughs> thank you daddy mo sọ fún yín náà. bẹ́tẹ̀ bá wà ń bẹ̀ máa ṣojú yín bẹ́ẹ̀ sì ń bẹ̀ máa ṣojú yín so she don't have any cause. ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ thank you. well akoro iná sir allow me to go back to my office. Sir. Oh, why not? thank you sir. Adesola. Congratulations. You're welcome, Daddy. So it calls for celebration. So um, yes, of course. Name it anything. The Africa can be celebrated. I am there for you. Okay. I'm home. And then I'll be back. Let's just close for today. Okay, no, no problem. But seriously, you know why I take up say, Mama, congratulate Michael. Yes. Seriously bó wà ń bẹ bí ó sì ń bẹ ọmọ award contract yẹn fún wa ṣé mo pé bá ṣe ń lọ sí meeting ìṣe ló ń sùn a tún dé sí meeting báyìí òun ló ń sùn I don't understand pọpsi wọ́n jẹ́ kó máa feel too important. èwo lorun kí ló dé tó ń sùn ṣé kò sunú hòtẹ́ẹ̀lì fẹ́ gbà fún mi. of course ó sùn my dear ó kúkú sùn àfúnlòtẹ́ọ̀. Hmm? Michael ní ṣìnà gan-an kó lè sún mọ́ jù ṣé wọn kó gbóbìnrin wa èmi gan tí mo ní yàrá kejì mi ò lè sùn kí òyìn ṣe ló ń pariwo ariwo yìí ni báyìí. irú ariwo òṣìwò wá nìyẹn tọkùnrin àti obìnrin bá tẹ wàánú yàrá èwo ni kọ́ wá máa pariwo kọ́ máa fariwo wọn disturb ẹni tó wà ní yàrá kejì <coughs> that's crazy now um, bàbá yẹn yọ gbọ́dọ̀ fura sí o. wọn náà sọ bẹ́ẹ̀ because i'm so sure tó bá wà ń bẹ ìwọ kò ní lè sùn. ọ̀rọ̀ ẹ̀ ti mú fura lọ́wọ́ báyìí. ẹ eh, but kò yẹ kó jẹ́ problem fún wọn náà láì ṣe pé ìwọ like wen. um did you just say that? Eh, of course not mi ò lè like michael náà ọmọọṣẹ́ mi lásán lásán but what? Èmi Farayola no no no no no I can't mo kàn wá bothered because pop ti ń gbé sórí ju bó ṣe yẹ lọ no nothing serious. well èmi fẹ́ dé supermarket kan tó close ẹ máa bára yín yanjú ẹ. Um, get me something please. ẹ má eh, gbàgbé nǹkan tí mo rò yín juice. má gbàgbé nǹkan tí mo rò yín. o fún mi lówó yẹn pé. jọ náà. o fún mi pé náà. o ò jọ. <laughs> Ah. The truth is, I've got something for Michael. Michael, ṣé ní tó ṣe sọ nísìn tán ṣé ní tó your sọ nísìn pé o lè stoop so low láti fẹ́ Michael. Stop, I'm not joking. Show my mọ̀ the ìdí you're mi ò fi lè sùn ní òótọ́ yẹn ni imagine pé I don't know. Eh? Are you for real? stop stop i'm serious don't don't make jest of me i don't like it. Show, o ṣe rí i'm not joking stop. I ọ̀rẹ́ mi in your face. my friend is in love. what do we do. Hey, eh, actually èmi your ring, nǹkan so bad you know, Kobe pé kóbìnrin act going out but èmi your kọ feelings tó ń for ní but I see nothing bad you nínú pé kò hack the house ṣe jẹ́ nìyẹn run down tí bá ń meeting. ní meeting báwo first fẹ́ secure contract and then ọmọbìnrin tí wọ́n sọ ọ̀rẹ́ mi this is just a friend mo pè kí mo bọ́ làbújá ó lọ sọ pé mo máa visit me that was it. okay no problem Mr. Michael now that you've explained everything to me I think it's fine so I'll get to see you some other day. All right. Have a nice day. Bye. Ilé tí a What's up now? Daju, Daju. You just can't come my house You ló ṣẹlẹ̀ kankan. leave that one there. ojú ọ̀pọ̀ lé mi ló dẹ̀ mọ́ra wá báyìí. ṣòrí jáde pa yẹn lẹ́gbẹ̀ẹ́ kan. ẹ àwọn ọ̀rẹ́ méjì. mummy babes. Mommy, mommy, babes. my boo. mummy mummy. my dear son of fear. fine babes. Um, where are you going to? ah hey, eh, ẹ èmi heat town yẹn. <laughs> of course mo lọ sí spa tí bá kúrò ní spa mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan máa pick one or two things tí bá kúrò ń bẹ̀ mo lọ sí club i'm gonna have a drink with mrs Dosunmu right there. for real <laughs> okay are you driving yourself. of course i'm driving myself mi ní láti cruise cruise de la cruise mo láti drive ara mi because i'm taking my own car so i gotta cruise ṣe mama cruise rèé. Ah, ọmọ selection tó ṣẹ̀ṣẹ̀ ṣe fún mi yẹn màá kàn mọ̀ máa listen leg over ẹ eh, bá mi bí kí mi leg over ẹ. Ah. Eh. ok ṣé ká tẹ̀lé yín. you can come with me ẹ jọ ẹ má dà mí gbèsè no way ẹ eh, ìwọ máa tẹ̀lé mi jáde oh no please i won't. Uh, mommy please can you get me that perfume i talked about. which one of them the exclusive. Mm -hmm. the exclusive. Please. okay i'll get it. ẹ jọ ẹ ra perfume. ha ẹ̀yin ẹ̀ mọ̀jú máa tọrọ ọkọ lọ. ẹ má pé o ẹ jẹ́ ṣe ti sọ fún mi kó fún mi lóúnjẹ o because èmi máa lù pamọ́ lé mi o. Take care of you. <laughs> I love you. Love you too, darling. Ah, she's just like that. So what's up here? you? Ṣorí mi, ibi tá a fojú sí ọ̀nà ògbà bẹ̀rù lórí ọ̀rọ̀ Michael. Ṣorí ọmọbìnrin tó lóun bá sọ̀rọ̀ yẹn tó fíìl pé bóyá nǹkan kan wà láàrin wọn childhood friend ẹ̀ lásán ni o kódà ó explain fún mi ó ní àti kékeré làwọn ti máa ń ṣọ̀rọ̀ and ó kàn jọ ń sọ̀rọ̀ lórí bí òun àti ọkọ ẹ̀ bó ṣe jọ máa ń ṣe kínní yẹn bó ṣe máa ń scream and all kó tó kàn ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nìyẹn náà kò sí kankan láàrin wọn. excuse me how did you know all of this. ṣebí mo wẹ́ ẹ lọ sọ́fíìsì ni ìgbà tí mo wẹ́ ẹ lọ sọ́fíìsì lẹ́yìn tí o sí on set òun ni mo rí so mo dẹ̀ fi ọ̀rọ̀ wa lẹ́nu wò stylishly ó dẹ̀ sọ fún mi. don't make him feel too important i don't like this seriously bí tẹ̀mí mi ò like ẹ̀ ó fẹ́ ló máa ridicule mi ṣojú àwọn staffs mi now how would you do that. kò sí kankan bẹ́ẹ̀ náà kódà bí mo ṣe bí gan-an mi ò sọ bí ìbá pé bóyá èmi àti ẹ ti jọ ń sọ̀rọ̀ rí àwọn àti sọ̀rọ̀ débẹ̀ or something kó lè mọ náà ṣe bẹ́ẹ̀mí ni ó dẹ̀ sọ̀rọ̀ bíbà pé òmò mi èmi bí dèmi bí dex baby ó mọ̀ pé wọn mọ bó ṣe máa ń tíì èèyàn dáadáa. Ah. mrs tiza but seriously i'm i'm not cool with it. kò lè mọ̀ no no no no kò lè mọ̀. kí ló máa jẹ báyìí. not yet. but you're still gonna chill with me now mom sees out. Mm, okay no problem. àwùjọ um, fún mi fóònù ẹ jẹ́ kí n sáré pé ìbíọ̀n. o ò ní credit náà gbogbo kákin ẹ ṣáà gbọ́ gbogbo káàkiri ẹ̀ tún ní owó láti ra káàdì. Ah, ah, ah. Michael ló tún fi ṣe wallpaper ọ̀rẹ́ mi so o ti ń yóò fẹ́. baby baby. will you stop stop stop give me my let me have my phone. ọ̀rẹ́ mi ti yóò fẹ́ o. give me my phone jọ get get get out. ọ̀rẹ́ mi ti. má wọrí màá pe Michael ǹsìn má sọ fún má sọ fún ọ̀rẹ́ mi ti yóò pé in fact picture ẹ̀ gan ló fi ṣe wallpaper o wà rí. let me stop. ó kọ ojú ẹ. lọ́ọ̀bù wá títí. fún mi fún mi jọ. lọ́ọ̀bù wá títí. happy birthday to you happy birthday to you happy birthday to you my girl. happy, birthday to you. Thank you, thank you, thank you so much. Thank you. Happy birthday. Sorry, what's going on here? Uh, Today is Mr. Michael's birthday, so we're celebrating with him. Mr. Michael. Who is Mr. Michael? so torí pé ní birthday Mr. Michael lẹ wá office me mi I don't get I'm still talking. When I'm talking, you keep quiet. I'm sorry. So, I don't know. Let one hug ara in your office. Tó ń pa clients lọ I don't how do you explain that? Let's talk company popsy me di oja. Oh, I see ní ilé ìdílé èkúté. Lẹ fi hug ara yín bẹ́ẹ̀. Lẹ ń pa I just said keep quiet. And you, what do you think you are in this company? The CEO? Like I don't get. You even had the guts to hug her in my own company. So torí pé ní jẹ́pẹ́ délé wá ń pariwo lẹ́ ń ṣòṣì and you are happy. You think you can do what you want and how you want it in my father's company? But if you love yourself, you better get back to your position or else máa sack ẹ̀yin méjèèjì. Thanks for the cake. Anyway, okay? I guess um, uh, we'll take it now. Uh, this is. ó ti mú yóò o. èmi fara yóò lọ ẹ. àkùrọ̀ ti lómi nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. ó ti lómi nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí. kójò tó rọ̀ sí ẹ. mo fara ìwọ ṣáà ti fẹ́ mi ní list gbogbo èyí èèyàn tó máa wà àbí lẹ́nu fún pàtí you give me the list numbers àwọn èèyàn tó wà lọ́fíìsì tó fẹ́ wá fún end of the year party fún mi ní nǹkan tẹ́ fẹ́ jẹ preferences this is what you want you want shrimp you want But but when you hear fún me, and I'll plan everything according to what you want. Um, mommy mm. do this for me ẹ̀yin list gbogbo nǹkan tẹ́ bá fẹ́ my transfer owó no accounting ok ìgbéraga bẹ̀rẹ̀ ẹ fún wa ní twenty million. twenty million mummy kí là ń ṣe. ṣé ó pọ̀ jù. you like money. no you no like money. ayi sani sọ fún yóò. you no like money. máa fún yín anyway. ẹ ká sọ máa o. ẹ ká sọ máa. báwo ni ká sọ fara yóò láti wà káyìdè mi. Ah, a kó ọ̀rọ̀ ọjọ́ sí ẹ má bínú ọjọ́. ìyẹn ti tọ̀ gbàdébì ti sọ lórí fóònù àti ó ti parí ó ti kúrò lẹ́mìí mi mi ò bá yín jà mọ́ ẹ fi ìwé tí máa ń bínú ẹ máa wọnú bíbá ẹ wá ọjọ́ hmm. ijó lè jẹ́ kẹ́ wọlé láéláé. ẹ mọ̀ pé àti ìrora lẹ́yìn ìgbà yẹn. mi ò bínú òun náà nìyẹn ń sìn ṣe rí kò dá kí ọmọ kálàṣì ń jà ń sìn ni òun náà fẹ́ ṣe end of year party lọ́fíìsì bẹ́ẹ̀ ni mo ní jewelries èmi ò ní attend o eh, but mo need jewelry fún occasion yẹn tí mi ò ní attend. Eh. ẹ jọ ṣe nu twenty million naira. yẹ mo máa na. <laughs> mo dẹ̀ ní nice designs lovely designs gan. anyway um, Fayola ma patronize wọn máa ń ta jewelries. mummy you know i don't buy my things like that i do online stuff. ṣé my ọmọ ṣé ẹ rí Okay, so to buy what online? sùn to buy, bá go online báyìí internet Oh, mama, order ni mama order mo ti rẹ̀ pé bẹ̀rẹ̀ order jewelry. Go give right, go give right. í you irú èèyàn tẹ́yìn máa You kó kiri sorry about that ẹ mọ̀ pé mi náà wọ́n ọ̀dà lọ́dọ̀ mi látòrí online. mọ̀mí náà ẹ ṣe máa ṣe business ẹ. Don't do fake things. She doesn't do fake things, sorry. I don't sell fake things. She doesn't sell fake. In fact, to bá try I want designs The money you love. Ah no, cookie. ọ̀rẹ́ wo kò ní kò lè patronize ẹ But she ilé kò to rà. Bó ṣe sọ yẹn tó final To bá sọ pé òun ò fẹ́ nǹkan kò fẹ́ kò sí change mind máa fi oríṣiríṣi design tó yẹ pé tó bá rí báyìí in fact wọ́n máa bí ẹ pé bolo ti ra ni which is better than the one online. ẹ wo parallel yẹn tó lè patronize yẹn má yẹn ra ilé kele bá yẹn ra. okay let's do this i'll give you one when you see it if you don't like it order online. sori dina ti complain yín fẹ́ ní lọ́la yẹn mo fẹ́ kó jẹ́ pé ibẹ̀ gangan ló ti máa sọ ẹ̀dùn ọkùnrin fún Michael ṣorí mo fẹ́ kí entrance wa lọ́la kó jẹ́ side of attraction at least everybody ti wà ń bẹ̀ fún bíi twenty or thirty minutes mo pe táìmì yẹn tá a bá wọlé gbogbo ojú máa wà lára wa Time yẹn náà kí wọn náà fi ẹ̀fí sísì o kó wa máa rọ́ kó máa rọ́ so that everybody ma máa rí ẹ so wọ́n mọ̀ pé ọmọ sí ihò e ti dé mo dẹ̀ fẹ́ kó aṣọ tó máa wọ̀ lọ́la kó jẹ́ very long dress tó máa máa wọlẹ̀ bó tẹ̀ jẹ́ pé short dress lèmi máa wọ̀ ó mọ̀ pé mi ọ̀rẹ́ ẹ̀ ọmọ i'm just a friend so um, tọ̀dọ̀ tèmi ò wà necessary but aṣọ tiẹ̀ gangan kó jẹ́ long dress. Um, wait Bídèmí ṣé o gbàgbọ́ pé Farayọlá ló sọ̀rọ̀ ni Farayọlá Daniel oh my god o oh, ní láti ẹ̀wọ̀n nǹkan tó ń sọ fún mi but my problem is how do I get to talk to Michael tomorrow how do I get to express my feelings. very simple ṣebí ẹ̀yin méjèèjì ẹ ṣáà tí kira rí ẹ dẹ̀ tí sọ̀rọ̀ síra yín rí ṣorí mm-hmm. tó bá ṣe ti wọnú pàtì yẹn ṣo mọ̀ pé complain party ni and obviously dádì máa fẹ́ sọ pé kó sọ̀rọ̀ kó address àwọn members tẹjọ wà ń bẹ̀. so i wanted to make use of that opportunity láti propose torí èmi rí kan tó bá nínú kóbìnrin ask ọkùnrin how to you can do that tomorrow now. Bídèmí Are you not getting it? I can't ridicule myself. Níwájú àwọn staffs yẹn. I can't, I can't bring down my personality. I can't. Personality. She needs to fi ń wallpaper? Ẹni tó yẹ screen saver phone, ẹni. Àbó ti bá gbogbo ṣe máa ń sọ dream about bẹ́ẹ̀ méjèèjì o. Ẹ ṣe máa jọ ń she don't àlá o. Àníkè ah, ah, ni ẹni tó dream about pé ẹ ti jọ ṣe wedding. Are you joking? Bídèmí just shut up just just shut up. Mo máa ṣe. Shut up shut up. better make use of that tomorrow kó o bá sọ nǹkan tó fẹ́ bá sọ because èmi ò rí nǹkan tó bad nínú ẹ̀ kò fẹ́ dún ọkùnrin hàn sí ni pé yes you are in love let him know you truly love him and i'm sure michael máa gbà náà ó máa gbà náà ṣé irun ẹ̀ lówó rí ni ẹni tó jẹ́ pé he will be the happiest man on earth tomorrow when he propose to him are you joking. I wait, wait but, but seriously do you want me to talk to him about it. of course yes. So if Popsiba to Bemikin Jaro, I should just. Yes, now ask him out. Propose to him. Do everything now. Are you sure about this? Yes, yes. Are you so sure about of this? Of course, baby. Mr. Lecky on the beat. Skinny Richie the lion. See, we are coming from the ghetto. We know the fall, we know the rich. get money from the ghetto. We not the front pussy, we not the reggae. That some of them roll just they look, and me I just they look some of them. Thank you so much. Thank you so much. You Inú mi dùn láti rí gbogbo yín báyìí. Um, you see, ìgbà yìí ni inú mi dùn tí ara mi yá gágá and of course tí mo bá ti ń rí ẹ̀yin òṣìṣẹ́ inú ilé iṣẹ́ mi inú mi máa ń dùn ni because bí ò bá sí ẹ̀yin kò sí èmi ẹ̀yin ni wọ́n ń pè ní Ọlágák group of company ẹ̀yin ni ẹ̀ ń blow orúkọ yẹn tí gbogbo ayé fi ń bọ̀ round the world so mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí wọ́n ní bí ẹrú bá dúpẹ́ a tún máa rí mi gbà mo kàn ń fásitì yìí sọ fún yín pé ẹ má o hello welcome you welcome how are you doing ẹ pẹ́ díẹ̀ o ṣẹdúgbọ but still ẹ ṣì bá ah, mo fẹ́ pé Michael bá mi jókòó mi ò pé fún anything ju wípé kí n tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ because láti ìgbà tó ti wọ inú iléeṣẹ́ wa Olagak group of company ní iléeṣẹ́ wa tún ti gbòòrò sí i so ẹ jọ̀ọ́ ẹ bá mi fún ní àtẹ́wọ́ kí ẹ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ. maybe you have one or two, two things to say. Oh, sure, absolutely. Um, first of all, ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún pàdé wa yìí. Um, ká tún wá dúpẹ́ lọ́wọ́ dádì wa, MD CEO of the company. Um, personally, I thank you, sir. It's been a pleasure and an honor for me to serve you. Thank you so much. Thank you. Also, who um, would I be without you guys? Mm. The staff, my colleagues, ẹ̀yin tí wa together Thank you so much. Also, I would like to take this opportunity to call on somebody very important to me. That's my friend. um, reason being, Nick this person has been there for me times without numbers. I remember i ìgbà tó jẹ́ pé iṣẹ́ gan sú to tí màá wò pé ṣé kí n fi iṣẹ́ tó dúró tì um, I like to call on Bolanley. <laughs> Thank you so much for your support. Um, I'd like to seize this opportunity. Ah. Oh! Sorry, ẹ má bínú. Ẹ kàn fún mi ní ìṣẹ́jú díẹ̀, please. Go on, go on, go on. I'm coming. Agbéraga ọmọ, gbégbéraga ń gbé ní ṣánlẹ̀. Agbéraga ti gbà. Ẹ dárúkọ mi. Kí ni tèmi bẹ̀? Kí ló ní pé mo ṣe kí ni kí ni reason àtẹ̀yìn pè mí? Ká má parọ́, Farayọ́lá nífẹ̀ẹ́ o, ṣùgbọ́n àwọn ìwà tó kọ̀ wà lọ́wọ́ ẹ̀ ni. 毕竟是。Ah, truth is, I've got something for Michael. Ah, Michael, ṣé ní tó ṣe sọ nísìn tán? Ṣé ní tó ṣe sọ nísìn pé o lè soup so low láti fẹ́ Michael? Stop, I'm not joking. Ṣé mo pé ìdí tí mi ò fi lè sùn ní òótọ́ yẹn ni pé mo kàn ń imagine pé kò jẹ́ pé I don't know. Eh? Are you for real? Stop! Stop, I'm serious. Don't don't make this of me. I don't like it. So serious. I'm not joking. Stop. Already it's in your face. <laughs> My friend is in love. What do we do? Um, actually, èmi ò rí nǹkan tó bad nínú pé kóbìnrin or coming out, but èmi ò kọ mọ́rú feelings don't máa ní fún but I see nothing bad you know. We could hack the house àwùjọ um, fún mi fóònù ẹ jẹ́ kí n sáré pé ìbíọ̀n. o ò ní kírẹ́dìtì náà ní gbogbo káàkiri ẹ ṣàgbọ́ gbogbo káàkiri ẹ tún ní owó láti ra káàdì. Ah, ah, ah. Michael ló tún fi ṣe wallpaper ọ̀rẹ́ mi tó o ti ń yóò fẹ́. baby baby. will you stop stop stop give me my let me have my phone. ọ̀rẹ́ mi ti yóò fẹ́ o. give give me my phone jọ get get get out. ọ̀rẹ́ mi má wọrí máa pe michael máa sọ fún máa sọ fún ọ̀rẹ́ mi ti pé in fact picture ẹ̀ gan ló fi ṣe wallpaper o wà á rí. peter mi stop. ó gbà ah. ojú ẹ. lọ́ọ̀bù wá títí. fún mi fóònù mi jọ. love, wá títí. farayọlá ò mọ̀ pé ìbí òjò bí bá a ṣe bẹ̀rù òun náà la bí ọmọ ó nífẹ̀ẹ́ kọ̀kọ́ mọ bó ṣe máa express ẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ nínú kí obìnrin nífẹ̀ẹ́ ọkùnrin kó dẹ̀ sọ fún èmi rí ìfẹ́ mo dẹ̀ mọ ìwúlò ìfẹ́ ṣùgbọ́n Farayọlá rí ìfẹ́ kò mọ bó ti lè roko ìfẹ́ kó lè gbòòrò kò sí ẹ̀bi kankan lọ́wọ́ tèmi. ẹ̀mí àwí fún kọ́lọ́wọ́n bá jẹ́ kó gbóni. I've always said my own that Farayola is proud. ìgbéraga ló fi da ìfẹ́ nù ẹni tífẹ́ bá dẹ̀ já mọ́ lọ́wọ́ bọ́lọ́run ṣe kọ́ nìyẹn all this blame is not needed tí opinion tèmi bá count Rara. this is how I feel. Sweetheart, just ṣá pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ I'm sorry it happened but it will not. I don't know ọmọ kan there will be a solution I'm mama kan tá a máa ṣe sí ṣùgbọ́n sorry darling sorry ṣé kìí ṣe pé kí ni yẹn ń dùn ṣé sórí òfò ẹ. nínú ẹ nínú ẹ. kí tó ní. I love my girl. ẹ̀yin ó wa lóyún lọ́ọ̀bì ẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó mọ̀ ká máa ṣe you know what we get to do àdúró kí dáadé ẹ̀ dé tí ẹ bá ti dé a máa sọ fún un. Daddy should sack that girl. Eh, eh, àmọ́ ní kí dáadé ẹ̀ sack ẹ̀. The girl you proposed to me. ìwọ ló máa fẹ́. lórí ọ̀rọ̀ ilé yìí wa ẹ tó ìwà lórí pé ẹ ń deceive ara yín ìwà tọmọ ẹ at this junction. pẹ̀lú gbogbo àdánwò tó dé bálẹ̀ yìí àbí ìwọ ò mọ̀ pé ìwọ ló fẹ́ fa ìfàkúfà sọmọ ẹ lọ́wọ́ báyìí ìwọ ló ń ba ayé ẹ̀ don't you know ó ba ayé ọmọ ẹ̀ jẹ́ tán ó wá tún yìí ń sọ pé ẹ̀ dáàdì máa sáàkẹ́ dáàdì máa ṣe èmi nílé ayé mi you see ara ń tà ń sọ nìyẹn mi ò understand ẹ̀yin obìnrin mi ò mọ tó fà á tó fi jẹ́ pé oúnjẹ alẹ́ yín ihun tó yẹ kẹ jẹ ẹ̀kọ́ máa fi run mú ò wá gbóúnjẹ alẹ́ fún lógbòjẹ́ tán ò wá ń sunkún ṣé bí ìwọ ló kọ́kọ́ wálé ló sọ pé o ò fẹ́ràn ọmọkùnrin yẹn o náà lọ́ọ̀bù ẹ̀ o náà nífẹ̀ẹ́ now kí ló wá fẹ́ kó ṣe nígbà tó wá wá olólùfẹ́ tiẹ̀ tán ló wá ṣe ń sọ wípé ìgbà yẹn ló máa fẹ́ẹ́ of which tí ò possible ìyẹn ò ṣeé ṣe ṣé bí initially ṣe bọ́ ọmọ ẹ sọ fún ẹ pé òun ò lọ́ọ̀fọ̀ ọmọkùnrin yìí ó ní òun ò lọ́ọ̀fọ̀ ìwọ náà gbà ó ní ká lé ń bi iṣẹ́ iṣẹ́ tèmi bá ti hùwà òpònú bíi tiyín tí mo lé ń bi iṣẹ́ ṣe irú ọdún ìdìmọ̀ wáyé now kí ni wàá ń sunkún ẹlẹ́yà sí ìwọ ìyá náà kàkà kó jẹ́ ká panu pọ̀ kájọ bọ́ ọmọ wí with one voice tèmi bá ti ń wíru ìwà máa wíru ó mọ̀ pé òun dọ́gbọ́n bá yé ọmọ ẹ̀ ni ọmọ wo ló da ọmọ wo ni ò da kí ló dé ṣé nítorí pé ó wá nílé tálíkà ó àbí ló ṣe ń fi pé kì í ṣe kíláàsì ọmọ ẹ kì í ṣẹgbẹ́ mo dẹ̀ ń sọ fún ẹ níjọ́ náà even yourself ìwọ gangan alára níbo ni mo ti rí ẹ báwo ló ṣe rí nígbà tí máa fẹ́ ẹ irú èèyàn wo ló jẹ́ ṣé level tí mo wà níwọ́ wà nígbà tí máa fẹ́ ẹ ni mo gbé ẹ jáde láti inú ẹrọ̀fọ̀ mo dẹ̀ fowó tún ẹ ṣe now ó wá déyàn gidi you are now telling your your daughter wípé kò lè fẹ́ àtàpátá dìde ó ti gbàgbé pé àtàpátá dìde nìwọ́ gan tọmọ ẹ bá ń lérí a máa léka mo dẹ̀ sọ fún wọn sórí ìgbésí ayé obìnrin ẹ ní láti wà very very careful ò bá lówó kò lọ́lá kó jẹ́ pé wọ́n ló ní gbogbo nàìjíríà òun láti tẹríba fọkọ ibì kan dẹ̀ lẹ́tí máa ríra yín yes ó possible kọ́lá àti yẹ kó ju tiẹ̀ lọ tó bá fowó tún ṣe òun náà dẹni yìí láwùjọ bó ti gbéraga ti wọ̀ ẹ́ lẹ́wù ọkùnrin kankan ò jọ ẹ́ lójú mi ò wá mọ̀ even kọ́kọ́ ẹ gan lówó lọ́wọ́ ó túmọ̀ sí pé o lè mọ̀ wá wù nílé ọkọ tóbìnrin ò bá dẹ̀ ti mọ̀ wá wù ó lè lórí ọkọ ìyẹn ò possible kó lè lórí ọkọ anyway mo ti wí tèmi o ó wá dára ẹ láàmú títí lórí owó tí ò necessary ó lọ ní accident tí ó bá gbàbẹ tó gbọrun lọ kí la fẹ́ máa sọ ṣe lórí pé dáàdi tún ìbá sáàkẹ́ náà lè ìbá dúró lé lórí or what thank god àdúpẹ́ pé òkú possible ó lè jẹ́ lesson fún ẹ tí wọ́n bá wá ya alẹ́ tí lápá tó ní òjẹ́ lẹ́sìn fún wọ́n àwọn tó máa fi kọ́gbọ́n wọ́n á fi kọ́gbọ́n. Farayola Farayola wait wait Farayola wait kí ni gan. ṣé ìwọ ò mọ̀ pé kò fẹ́ Michael tẹ́lẹ̀ gan ni láti ilẹ̀ ṣé ìwọ ò mọ̀ pé láìkẹ̀ tẹ́lẹ̀ ni tó dẹ̀ mọ̀ pé nǹkan tó bá fẹ́ ni mo máa ń bẹ fẹ́ tó bá sọ pé yes yes ni tó bá sọ pé no no ni why you should have just known from the scratch mo fẹ́ bọ̀ yìí now ewo ó sì mo ṣe jẹ́ kí dáadé máa sọ̀rọ̀ sí mi dá síbi sílẹ̀ mi jẹ́ wọ́n kàn sọ̀rọ̀ sí yàn látara. wọ́n mi mi máa ń rẹ̀ lọ ní mi lọ final leave me leave me leave me i'm not play right now play right now leave me leave jọ. agbéraga ọmọ gbẹgbẹraga ń gbé níṣọ́lẹ̀ o agbéraga sì gbàgbé gbẹgbẹraga lè gbé níṣọ́lẹ̀ o ìgbẹ̀yìn ló ń dun olókù àdán o abẹ́ orí ìdá yìí làárọ̀ sárúgbó sunkún òkè agbéraga ọmọ agbéraga ń bẹ níṣọlẹ̀ o kó má mọ agbéraga ọmọ gbẹgbẹraga lè gbé níṣọlẹ̀ o ó lè gbé níṣọlẹ̀. ẹsẹ̀ rọ̀gọ̀dì ló dọ́kọ̀ dúró dọ́lọ́ ṣinṣin àkùkọ fògbé orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ òun pariwo. Fortune favour the bold ẹni ara lògùn ń gbé ó ti fi gbéraga gbóúnjẹ alẹ́ fòó ló jẹ. àgbéraga.